wọ́n ṣe wọ́n àfọ̀. mo tún fò kiri ọ̀rọ̀ tí mo pèsè ló mọ̀ dá sí ló mọ̀ dá sí ló mọ̀ dá sí ń ṣe sọ̀kọ́tọ̀ fún ẹ̀mí àtẹ́lẹ́lẹ́ sọ̀kọ́tọ̀ ń ṣe fún hello hello afọ́gbò. she what. sọ ń gbọ́ mi ah, wo ọ ti ń múra lọ́wọ́ ọ ti ń wọṣọ èyí sọ burúkú burúkú báàgì tó bá gbé identification identify ni identify okay, okay, okay. mi ò náà dáa òun ní ìfìsàpèjúwe rẹ̀ kẹ́ bá lè nínú ìgbàlà àmú sí ẹ̀jẹ̀ rere àfọ̀gò ẹ̀ ń rúdì sí nǹkan mọ́ fi jù nǹkan kí fẹ́ gbéraga ni yìnyín ní gbéraga ara mọ́ mo jù lọ kẹ́ bá nà kí mọ́ gbọ́n bí ọmọ ó rúdù sí mi ni anamọ̀nà yá nìwọ wo náà ò ráyè ọ́ bú mi ni ní ìfẹ́ fàjùlọ ọmọ mo jù lọ ní sẹ́gbẹ̀ rẹ̀ láti àsì ní sẹ́gbẹ̀ rẹ̀ rárá ìfẹ́ kọ̀dà ń pẹ́ kọ̀dà. Hello? sọ̀gbọ́n mi ráìdì ló gbé ráìdì ìbáàgì ráìdì ló gbé. Oh, I need to change this bag. I don't like this bag. I need to just. She what? Ever see your move? Come on, no car. Come on, grab that. Okay, I'll talk. But I'll just. Much better. Hey! I am me, me, me. Ah, too much here now. I'm late. Ah, green ni. Green Green ni. Aláwọ̀ ewé ni green ni. Kì í ṣe red mọ́. Green ni. Èmi lè rí dáadáa. Mo bìnrin obìnrin mọ́. Èyí ṣe ọ̀kadà mi. irú ọmọ ah, mo wá rèé torí Ọlọ́run mo jẹ jìyà lórí àwọn ọmọ yìí o. tí kò mẹ̀sí náà jẹ báyìí. ẹ̀dọ́ pínkì tún ni. Ọlọ́run ọba gbà. pínkì ni àwọn àwọn àbọ̀ obìnrin òun ni tó máa ń láti pínkì tó máa ń tàn yóò. ti wọ́n náà tí wọ́n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ mo ti ṣe di last time tí mo jáde ni. mo bìnrin pínkì tún ló tún gbé mọ́ bínú olú tún gbé ọ̀rọ̀ wọn ò yé mi mọ́ ẹ̀ mo bìnrin mi mi ní padà pé mo bìnrin mo bá tó advance ọlọ́wọ́ bàbá ó já mi lára jẹ. nínú sin ilé wa portable pẹ̀lú pink àtàlẹ́wọ̀ ìwé ló wá gbígbà kí ni mo tún make sense gan ni mo ti ń wá látẹ̀kọ̀ yẹn mo níyàn tó àwòdà bẹ́ẹ̀gù mo níyàn lóògùn wọ́n sì lè tún pariwo mo níyàn tó gbòòrò ọ̀ sì eré tó wà mo mọ̀ ní sẹ́ẹ̀lì ọgbẹ́ báàgì ògbé dẹ́ẹ̀dì ògbé gbé kiri kọ lórí ìkíni lógan ní sálárì tó ń gbà lọ́wọ́ wọn kó báàgì lọ sínú ilé ọgbẹ́ gbogbo sí kọ́fíìsì nẹ́tíwọ̀kì mi mi ń pọ́n nínú iṣẹ́ nígbà tó ń kọ́ bá mi nà ọ́ tó bá dẹ́rẹ́ gbé sáwà tó sàtọ́ lè nà mí ọ́ lè nà mí torí ìlẹ̀dá ti máa ń mú ọyìn tí ọ̀lù mi èyí wọ̀ pa ni